اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم الحمد لله الصلاة والسلام على رسول الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم الشر الأمور محدثاتها إن كل محدثة bid'atun wa kullu bid'atin dalalatun wa kullu dalalatin fi an-nar wa ba'd adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́n ọba gbogbo àwa tí a ń gbọ́ra wa nílé eléyìí ni ètò ad-dinu yusrun ad-dinu Islam ẹ̀sìn ìrọ̀rùn so eléyìí ni ètò tó ṣe pé ó ń dá wa padà sí ìtàn mùsùlùmí àkọ́kọ́ kárí gẹ́gẹ́ bí àwọn ẹni àkọ́kọ́ ṣe so yẹn ni pé àwọn tí anabi sallallahu alayhi wa sallam tí ó fi ẹ̀sìn kalẹ̀ fún so ìlànà wọn náà ni àwa mùsùlùmí lágbọ́dọ̀ tọ̀ torí pé àwọn ẹni yìí àwọn ni àwọn tí anabi gangan ó sọ pé wọ́n wà ní ojú ìmọ̀nà tọ̀ gbogbo àwa tí à ń gbọ́ ètò yìí bákan náà àwọn máa tún jẹ́ kó ń yé wa ipe ẹni tó ń jẹ́ ṣe àárò ẹ̀sìn yìí òun náà ni pé kò sí tuntun nínú ẹ̀sìn yìí àfiwọ́ tó wá ṣe pé ọ̀ọ́bá mọ nǹkan tí ẹ̀sìn yìí wí tí yẹn bá ń ṣàlàyé gbogbo tó jẹ́ tuntun níbẹ̀ ètò yìí yóò fẹ́ máa gbìyànjú láti fẹ́ máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn pé léyè sára rẹ̀ kò bá wa láti pinlẹ̀ tó jẹ́ hádàfo ètò yìí òun ni eléyìí so kí gbogbo àwa mùsùlùmí akéra pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ibi tí à ń bábọ̀ wá òun náà ni ọ̀rọ̀ nípa àtàwákọ̀lì yẹn ni pé ìgbé ẹ̀mí tẹ ọlọ́run ọba ìgbáralé ọlọ́run ọba so ibi tí mo wà ní mò ń sọ àwọn samarot àwọn àǹfààní ńláńlá tó máa ń wà fún ẹni tí ó bá gbé ẹ̀mí rẹ̀ tẹ ọlọ́run inú wọn àǹfààní tí ẹni tí ó bá gbé ẹ̀mí rẹ̀ tẹ ọlọ́run ọba tí ó máa rí òun ni pé yóò máa rí an-najat min kayd al-aduw gbogbo ète tí ọ̀tá bá ń dá gbogbo ìgbìmọ̀ ọ̀tẹ̀ tí ọ̀tá bá ń kóra wọn jọ lé lérí wàláhì ẹni tó bá gbé ara lé ọlọ́wọ́n ọba rẹ̀ sọ ọlọ́wọ́n ọba yóò máa gbé borí rẹ̀ ni èyí tí ń fi mú àpèjúwe wa lérí ọ̀rọ̀ yìí òun náà ni ọ̀yọ́ nabiyullahi Ibrahim alayhi àwọn náà mà í pé sí anabi Ibrahim ìtàn tó gùn ni àmọ́ gbogbo wa náà láti gbọ́ lẹ́nu tó bá ń jẹ́ mùsùlùmí àwọn ọ̀tá dìde lórí kíni lórí pé ó fẹ́ fi tawhid àwọn aráàlú ń ṣe ẹbọ àwọn aráàlú ń ṣe nǹkan tí ó bá tọlọ́wọ́n ọba mu kọ́dà kún mọ́ bàbá rẹ̀ àwọn òbí rẹ̀ náà ń bẹ lára wọn. Ànábì Ibrahim ń pè sí ní ń pè wọ́n ipe ẹ máa ṣe ẹbọ yìí máa ẹ ẹ̀yin bàbá yìí ní ò lágbára tí ò lè ṣe nǹkan kan fún yín ẹ wò tawhid náà ni anabi ibrahim ní ń pè àwọn èèyàn sí eléyìí ni ìlànà ẹni tó bá jẹ́ ahlu sunna ní gbogbo bí tó bá ti fẹ́ ṣe wá sí àfi tí ò bá rí n ti ń jẹ́ àwọn màlámì ẹbọ àwọn àpẹẹrẹ ẹbọ yẹn kódà tí ò bá rí náà yóò tún máa dá àwọn èèyàn padà sí pé ẹ má o torí ṣaitan ó lágbára afẹ́ jèèyàn lérè lẹ́sẹ̀kẹsẹ̀ ni so ahlu sunna ẹ̀rí ó kọ yìí ó kọ tí mo ń fẹ́ lómi ìlérí ni.

mo ní kò sí bí wọ́n ṣe fẹ́ sọ̀rọ̀ súnà ń lu yìí àfi ó débẹ̀ ọ́ tọ́ọ̀chì ẹ̀ ni so gbogbo ẹ̀ náà là ń padà bọ̀ wá so bí iznillahi ta'ala òun ni pé ẹwà nabi Ibrahim gba tó bẹ̀rẹ̀ sí ní fèsì àwọn wàhálà yìí tí ń sọ fáwọn èèyàn <laughs> qalu hariquhu wansuru alihatakum in kuntum fa'ilin kulna ya naru kuni bardan wa salaman ala Ibrahim wa aradu bihi wa ja'alnahum al-akhsarin Allahu akbar suratul anbiya káwo láti sixty nine sí seventy ẹ̀yẹ ni pé gbogbo àwọn aráàlú wọn pètè pèrò lérí anabi Ibrahim wọn á ní tó kú mbẹ́ ni pé ẹ jẹ́ ká ju ọmọ yìí ká pa á ni wọ́n dìtẹ̀ débi pé ká pa wàláì kò sí ìtumọ̀ ẹ̀ńsẹ̀ ńlu yìí náà tán bá rí ẹni tó ṣe tán láti fẹ́ pè wọ́n kò nínú ẹ̀bọ pè wọ́n sínú súnà nàbì sallallahu alaihi wasallam kò sí ìtumọ̀ ìdánwò bọ́ọ̀rù yẹn ṣe rí kanlẹ̀ ni bá ṣe rí lẹ́ni wíwá nìyẹn wọ́n ni àríkù ẹ ká jó níná wansuru al'atakum in kullu fa'in kuntum fa'ilin kẹ́ wá máa dìfẹ́ndì àwọn òsá yín ẹ̀rí bẹ́ẹ̀ lómi náà ṣe dé tó ní ìlú ìlà fẹ́ dìfẹ́ndì àṣàlú ìlà fẹ́ dìfẹ́ndì kọ́dà bá ṣàlú yẹn bá ta kẹsìn àṣàlú tó ń dọ̀bálẹ̀ tó ń fẹnu gúnlẹ̀ fún èèyàn táwọn kan wá dìde pé ànẹ́tọ̀ ọlọ́run lélẹ́yìí tẹ́nìkan wá ń sọ pé wọ́n ń takọ̀ àṣà tiwa ni ṣe rí pé ẹ máa fi wé o ẹ jẹ́ ká máa fi wé ra wọn o ọlọ́run nígbà tán wá tán dáná ọ̀tẹ̀ yìí wọ́n tún dáná gangan kalẹ̀ wọ́n wá ju anabi ibrahim sí ọlọ́run ní kulna ya naru kuni bardan wa salaman ala ibrahim ọlọ́run sì ní kí náà máa tutù kí tutù yẹn kó tó máa di àlàáfíà bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ń gbé ẹ̀mí tẹ ọlọ́run ọba ẹ wo kódà anabi sallallahu alayhi wa sallam ibn abbas ó gbé ọ̀rọ̀ yìí jáde nínú hadith sahih bukhari ó ní kana akhiru qawli ibrahim hina ulkiya fi nar hasbiyallah wa ni'mal wakil níta anabi ibrahim sọnù gbàtọ́ ju sínú ọ̀rọ̀ tó kàn sọ ni pé hasbiyallah wa ni'mal wakil kọ́ ọlọ́run ó tó mi ni mo depend lé lérí wọ́n ni mo gbára lé ẹ̀wọ̀ ọlọ́run bá sì tó bẹ́ẹ̀ ni gbogbo ọmọ èèyàn tó bá wà nínú ìṣòro ìṣòro ọ̀tá ọ̀tá ń lé ọ káàkiri kì í sọ̀dọ̀ àfàlẹ̀ yẹn ń lọ kì í sọ̀dọ̀ njálàbílẹ̀ yẹn ń lọ kọjú sí ọlọ́run ọba rẹ torí ọ̀dọ̀ ẹ̀ńtọ́ ọlọ́run náà òun náà ní ọ̀tá tí ń lépa ẹ̀ káàkiri kò lè la ọ́ kò lè ran kankan lára rẹ kọjú sí ọlọ́run ọba rẹ ni dájú kọ ọlọ́run ọba rẹ yẹn yẹn ni eléyìí náà ló lè jẹ́ ọ̀nà ọ̀la fún yàn so òun ni pé ẹni tí ó bá ní tawakkul tó gbára lé ọlọ́run ẹjí ń sáré yọ kíní kan bí irọ́ kan bẹ tán máa ń pa ipe wọn ni Abdul Qadir Jilani ó ní anamọ Ibrahima mulki finarihi wọn máa bẹ̀rẹ̀ dání iranu illa bidawati irọ́ ńlá irọ́ ńlá ni ẹ̀wọ́ àdísìláka yìí o níta anábì Ibrahim wí Abdul Qadir kankan ṣé Abdul Qadir kankan òun kọ́ ló ṣe àdúrà fún àná òun kọ́ ló gba anábì Ibrahim kalẹ̀ ńjọ sí jò lọ́dún wo sọ́dún wo ẹ̀wọ̀n tí alkùránì sọ lélẹ́ yìí o ní tí àdísà nẹ́bí sọ lélẹ́ yìí tó wáyà mọ̀ ní àwọn kan ní àwọn gbogbo àwọn alùsúnà sí ọ̀rọ̀ alùsúnà sọ̀rọ̀ tó bá súnà nẹ́bí mu nìyí hùn Abdullahi ibn Abbas ó lá nẹ́bí sọ fún un pé ní tí anẹ́bí Ibrahim sọ kányìn ìgbà tán ju sínú náà wọn ni hasbiyallah wa ni'mal wakil ọlọ́run tó ní kulna ya naru kuni barda náà yẹn ó tutù ẹ̀yìn ní Abdul Qadir Jilani bóńdà ló sì wí bẹ́ẹ̀ irọ́ ni so ní pé alimamu Bukhari wọ́n tún fún wa ní ìtàn nípa ìtàn sallallahu alaihi wasallam sallam tàn nabi Ibrahim sallallahu alayhi wa sallam náà ìgbà tí anabi náà tó bẹ̀rẹ̀ dáwà dáwà àkọ́kọ́ iná lòun náà bẹ̀rẹ̀ dáwà tawhid pé ẹ má ṣẹbọ mọ́ ẹ jìnnà sẹ́bọ ẹ yé gbé ẹ̀tọ́ Ọlọ́run fún ẹlòmíì ṣẹ́rí gbogbo bí tí dáwà rẹ̀ ti dìde dáwà ẹ ṣẹbọ mọ́ wàláhì làzim ọ̀gọ̀rọ̀ èèyàn kì í fẹ́ràn rẹ o ìwọ tó bá wá ń ṣe márùn èèyàn sẹ́ o tọ́lọ́run rẹ ni kó kọjúmọ́ ọlọ́run rẹ ni ọgbájúmọ́ kọ́dà wọn mọ gé ọ lọ́tún wọn mọ gé ọ lọ́sì mọ bá tiẹ̀ nìṣó so lẹ́yìn náà wà ní bàbá wa ń sọ yìí náà o súnà nẹ́bí sọ̀rọ̀ sọ́lá tá a tó ń sọ kò yé ṣe pé àṣejù o kì í ṣe súnà aláṣejù o kì í ṣe súnà má fi síbi jẹun o kì í ṣe súnà má sálámà sẹ́nibọ́dì o kì í ṣe súnà má fi síbi jẹun kì í ṣe ìyẹn là ń sọ o sunna anabi sallallahu alaihi wasallam tó ṣe pé anabi sallallahu alaihi wasallam fi kọ́ àwọn sọ̀hábà rẹ̀ tó jẹ́ ìlànà tánàbí là kalẹ̀ torí ẹlòmí ọmọ dalúrúpọ̀ mọ́sápà ó tiẹ̀ wá yí àwọn èèyàn míì náà wọ́n mọ̀ pọ́n yàtọ̀ wọ́n mọ̀ pa àwọn yàtọ̀ àmọ́ tó máa fẹ́ sábò sí wọ́n wà dá àwọn papọ̀ wọ́n wà dá papọ̀ so òun náà ni pé àwọn tí ní ọmọ fi síbi jẹun ẹ mọ̀ mọ̀ wọ́n lọ́tọ̀ ẹ dá wọn mọ̀ so ẹ̀yin náà mọ̀ kọ́ tẹ́ ń pè wọn ẹ̀yin náà mọ̀ ẹ̀yin náà mọ̀ kọ́ ń pè wọn so òun ni pé al Bukhari wọ́n ní anabi sallallahu alaihi wasallam tó náà bẹ̀rẹ̀ dáwà àwọn kẹfìrí wá wò sùn sùn sùn sùn wọ́n wá ní pé n tó ṣẹlẹ̀ ni pé àwọn rẹ̀ nìkan sí tí ọlọ́ba àwọn pa anabi sallallahu alaihi wasallam dàásùrù lẹ́nu yẹn ń jẹ́ ó jẹ́ nìkan tó burú wọ́n ní kí ló dé ìwọ ọmọ yìí nìkan ah, wàhálà rẹ̀ sì pọ̀ báyìí ẹni tí ó pa náà láàrin ọ anabi sallallahu alaihi wasallam lọ gbàtí sallallahu alaihi wasallam ó bá anabi níbi tó lábẹ́ igi ó wá jí ànábì báyìí pé dìde ó wá ń sọ fún ànábì pé man yamna'uka minni ta ló fẹ́ gbà ọ́ kalẹ̀ lọ́wọ́ mi lónìí tóra ànábì ò ní nǹkan kan jà kankan lọ́wọ́ ẹ̀rí ànábì ò lóńdè tí ń dè mọ́ra kò ní pàrọ̀ kò ní wọlé síbi alùsùnà ẹ̀bẹ́ yìí ni tẹ́ di mọ́tò tẹ́ ń kí ẹ̀bẹ́ ni ni tẹ́ ń so òun ni pé gbogbo ẹni tó bá ti nírú eléyìí ẹ gbàgbé ẹ kò lè jálù súnà ẹ kàn ń pe mọ́ra ni ń pe ń pe ń pe súnà mọ́ra rẹ ni kò sẹ́ni tí ewu so òun ni pé anabi sallallahu alaihi wasallam gbà tó bí pé man yamna'uka minni ta ni ó gbọ́ kalẹ̀ ẹni kí lànàbí wí anabi ni allah <laughs> subhanallah anabi ni allah náà lọ jáde lẹ́nu anabi pé ọlọ́run ni ó gbà mí kalẹ̀ ẹ̀wò ìdá yẹn sì jábọ́ lọ́wọ́ rẹ̀ jàǹjàǹ yìí mú lọ́wọ́ ikọ̀ mọ́ tó ṣe òun ìdákan bọ́ ni anabi náà wá gbà anabi náà wá ń sọ fún ẹ pé man yamnauka anta minni al-yawm tálẹ́ntó lè làwọ́ náà lónìí so anabi sallallahu alaihi wasallam wá ní pé ọ wá ní pé ana ahaqqu bi dhalik èmi ni mo lè mo lè mo lè gbà ọ́ ń sọ fún anabi pé ìwọ náà ni anabi ni ẹ̀ mi ò sànú ẹ dé anabi wá pa ìyẹn gangan lọ́wọ́ wò pé ẹ́ eh, o sì mú mi báyìí o sì tún wá ó pa mí thumma aslama ba'd ó wá padà wá gba islam so bí tí mo fẹ́ lò mẹ́ni pé ẹni tó bá dúró tọ́lọ́run wàláhì tó dúró tọ́lọ́run ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò máa bẹ pẹ̀lú yàn ni yóò máa dúró tì yàn ni kò ní jẹ́ kí ọ̀tá kí wọ́n rẹ́yìn rẹ̀ ọ̀tọ́ ò ní rẹ́rìn rẹ̀ wọ́tọ́ bá ń wá kọ́ta máa rẹ́rìn rẹ̀ dúró tọ́ ọlọ́run ọba fẹ̀mí rẹ̀ tẹ ọlọ́run mọ́ gbára lé ẹnì kankan ṣé tá a bá ń sọ̀rọ̀ nípa tàwákùl àwọn kankan ń bẹ tó ṣe pé a gbọ́yé kún tàwákùl yìí òun náà ni pé kíyàn ó wá ṣègbìyànjú kíyàn ó ṣègbìyànjú torí ẹlòmínà wọn ni ẹsẹ rí báwọn aláwọ àjòkólé ni àwọn agbára tọlọ́run ni àjòkólé àwọn iṣẹ́ kan agbára Ọlọ́run ni irọ́ nìyẹn o kò tún sí ìhun náà wọn ò tún ní fẹ́ gbọ́ yẹn náà o èèyàn máa ní iṣẹ́ téèyàn ń ṣe níṣẹ́ halali ni kéèyàn jókòó àwọn ń ṣàdúrà fún yàn irọ́ ni kò sí ìhun nínú iṣẹ́ àwọn ń ṣe jálàbí fún yàn kò sí nínú iṣẹ́ so anabi sallallahu alayhi wa sallam ó gbà wá níyànjú anabi sallallahu alayhi wa sallam gan ó jẹ́ kó yé wa pé àwọn anabi ọlọ́run a máa níṣẹ́ lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam gan ṣiṣẹ́ ó ṣiṣẹ́ so alimami ibn qayyim gbàtọ́ ń ṣàlàyé ipe èèyàn gbọ́dọ̀ gbára lọ́lọ́run lásán láláì ní ní igbá kan abi ìgbésẹ̀ kan tó gbé lórí nǹkan tó bá fẹ́ ṣe bóyá o fẹ́ ṣe exam ní sikọ́wá ni mo depend lórí ọlọ́run so kàwé náà ni Imam Ibn Qayyim ni wa ajma al-qawm ala anna tawakkula la yunafi al-qiyama bil asbab pé kí yóò dó ti ọlọ́run èyí wọn ta ko pé kọ́ mọ́ wàá ṣe àwọn sábàbí tó yẹ kí yóò ṣe fala yasihhu tawakkulu illa ولا يصح توكل إلا مع القيام بها فإلا فهو باطلة وتوكل فاسد gbogbo ẹni tó bá lóun gbára lọ́lọ́run tí ò wá ṣe ìgbésẹ̀ tó yẹ kó ṣe lérí nǹkan tí ń gbára lọ́lọ́run lé lérí irú ẹnìyẹn tàwákùlù ní ṣe yẹn ni pé ń tanra rẹ̀ jẹ ń tanra rẹ̀ jẹ nù. so bákan náà alimami ahmed aleyhi rahmatulah gbogbo àná làmì tí ń jẹ́ imamu ahmed o so lára àwọn àyínmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin almashihura tí wọ́n gbajúmọ̀ wọn imamu abu hanifa aleyhi rahmatulah imamu ẹni malik aleyhi rahmatulah imamu shafi عليه rahmatulah الله abu imamu ahmed imamu ahmed ọmọ wọn tí صالح jẹ́ salih ó ní pé ẹ̀yìn tí ń jẹ́ kọ́kọ́ kí n kó dọ́rọ̀ imamu ahmed ẹ̀yìn kó súnwájú díẹ̀ náà sahel bin abdullah radiyallahu anhu wa kanu àwọn sahaba anabi ni sahel ló kọ́ man ta'ina fil haraka faqad ta'ina fi sunna ẹni tó bá ń sọ pé wàhálà yín wò lẹ́ ń ṣe ẹyẹ ṣe wàhálà mọ́ ẹyẹ ṣiṣẹ́ mọ́ ẹyẹ fa lára yín mọ́ ọlọ́run ọlọ́run ẹja gbẹ́ kágbọ́kànlé tó pé ní tóun sàn pariwo lélẹ́rìí nu pé kágbọ́kànlé ọlọ́run nìkan tí ò ní sípà ń ṣẹ́ ń bẹ́ẹ̀ sáàlì nírú ẹni yìí tọ́ ẹ̀nà fi súnà ẹni yẹn ti fẹnu ó ti kan súnà lábùkù ó tako súnà wàmí tọ́ ẹ̀nà fi tawakkul fàkọ̀tọ́ ẹ̀nà fi ìmàn ẹni tó bá tún ìgbàrà lọ́lọ́run iṣẹ́ nìkan ni iṣẹ́ nìkan èmi ọkàn mọ́ bá iṣẹ́ lọ lásán ni ìmọ̀ ìgbésẹ̀ ní bá fẹ́ sí lọ nígbàrà ọkọ̀ọ̀rọ̀ ọlọ́run kọ́ lélẹ́yìí wọ́n ní faqad ta'ana fil iman onítorí ẹni yẹn ó ti tako iman náà yẹn ni pé bó ṣe gbọ́dọ̀ gba tawakkul ó gbọ́ lọ́run ó fara ó gbẹ̀mí lọ́lọ́run lẹ́yìn náà ó wàá ṣe ìgbìyànjú tó bá jẹ́ ìgbìyànjú aláàlí tó yẹ kó o ṣe ẹ̀wọ̀ àbí kí wọ́n yan ọ̀rọ̀ fún àwọn ará fáwọn èèyàn tí ń gbọ́yàn ẹlòmíì lé ní sẹ́gbọ́ báwọn náà ni ẹmọ́ tàwa iṣẹ́ tó bá ní aláàlí ọ̀nà aláàlí ló rìn tẹ́lẹ̀lẹ́mí tẹ́lẹ̀ wọ́n tẹ́lẹ̀ sọgbọ́ sọgbọ́ kìí sọ ọlọ́run nìkan lè ǹǹ ó ní ó gbára lọ́lọ́run ọba ó tún wá rìn ọ̀nà aláàlí ó rìn ọ̀nà aláàlí ọ̀nà aláàlí ló rìn ó ní gba ọ̀nà tó bá jẹ́ ọ̀nà tí ọ̀dà tọ́lọ́n bá ní òun ọ̀fẹ́ tánàbí ọ̀fẹ́ ò ní rì lápèjúwe nìsín ọjà rẹ̀ ọ̀yá ọwá ń mọ lọ ọjà rẹ lásìkò lẹ́yìn náà wà á lọ síbi tó ti polówó ọjà mọ lọ́dọ̀ oúnjẹ làbí o tó bẹ́ẹ̀lẹ́ lọ́bẹ̀ ó ti rìnrìnkúnrin nú ìrìnkúnrin lórin yẹn mọ lọ́dọ̀ wà bólógun o pé báwa ẹ bá wa ṣe àwúre àwúre ká lè mọ ta ó ti lọ ó ti rìnrìnkúnrin nú o ní tàwákùlù mọ tàwákùlù rẹ ti bàjẹ́ sórí eléyìí là ń sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo nǹkan tí yẹn bá fẹ́ ṣe sòyìn máa ń lọ lè sọ pé tẹgbọ́ báyìí ọ̀nà tó bá wọ̀ ọ́ ní kárìn yàlá òyà àyàsẹ̀ yáà yá sẹ́ tó bá ní tó bá tọ́lọ́wọ́n bá mú ni tó bá tànábì mu tọ́ alimamu ahmad ọmọ wọn ti ń jẹ́ salih olóhùn bí imamu ahmad ani tawakul olóhùn bí imamu ahmad pé kí ni ń jẹ́ tawakul gangan faqal imamu ahmad wa ni atawakul hasanun pé kínyàn gbára lẹ́mìí kínyàn gbára lé ọlọ́wọ́n bá ọmọ ìdá púpọ̀ walakin yambagi an yaktasab an yuk an yaktasiba wa ya'mal ìyẹn gbọ́dọ̀ múra ṣiṣẹ́ náà hatta yughniya nafsahu tó fi lè máa bọ́ rárá rẹ̀ wa iyalahu tó fi máa bọ́ fámìlì rẹ̀ wala yatrukula amala ò gbọ́dọ̀ fi iṣẹ́ kalẹ̀. sọ́ọ́lẹ̀ yìí tó ń sọ pé wọ́n tún bi bàbá mi ìyẹn ni pé imaamu ahmed ó ní wa ana sha'idun ó ní mo wà á mẹ́ báyìí náà fi ń bi. wọ́n ní pé an qawmin la ya'maluna kan bẹ́ẹ̀ wọ́n pé ṣiṣẹ́ o wọ́n kàn jòkó lé wọ́n láwọn fa tẹ̀sùbá wàyàkùlùn nánú mutawakkilun wọ́n láwọn gbára lọ́lọ́run wọ́n láwọn sàkùrá nílé ṣebí ń tẹ́yìn ń pè ní ìlànà àwọn àgbàlagbà ń lu inú àbí ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ń pè ní ìlànà àgbàlagbà nu aláìkún kálukọ́ padà sí bó ṣèdí òfin ni padà síbẹ̀ kò ń wá ọ̀nà iṣẹ́ àlàálí tó ti máa jẹun tó ti máa bọ́ fámìlì rẹ̀ kó jòkó kọ́ máa lu àwọn èèyàn jìbìtì kọ́ máa wá pé ó fẹ́ gbá àwọn èèyàn lójú ó fẹ́ wọṣẹ́ fáwọn èèyàn ó fẹ́ ṣe kíní kan fáwọn èèyàn irú eléyìí kò bá a mú gbàtàn bíi Imam Ahmad ó ní ọ̀yàkọ̀ọ́lù nahnu al-mutawakkilun ó ní àwọn agbára lọ́lọ́run eh Imam Ahmed ní awùláhi mubtadi'un ó ní ah, ó ń bí díà làwọn eléyìí wọn ó ń bí díà lẹ́ni tí wọ́n ń ṣe báwọn yẹn ni pé ó ń tọ̀hún kì í ṣe ń kó bu anabi lága wàsílà kó rẹ bídíà kó gbé súnà anabi ga kó rẹ bídíà ṣètánì kalẹ̀ bá sì máa ń tolera wọn ọ̀rọ̀ mẹ́rin ni wọ́n ní ọlọ́kọ̀ bọ́lá kọ́lá anabi kó bu anabi lága wàsílà kó gbé súnà anabi ga kó rẹ bídíà ṣètánì lẹ̀ kí ló dé tẹ̀ wí mọ́ bídíà lẹ́yìn ẹ̀la sáfẹ́ yọnu sí bídíà ni so òun ni pé yẹni imam ibn qayyim gbà tí wọ́n ń sọ̀rọ̀ tawakkul wọ́n ní tawakkul tá à ń sọ yìí min a'zamil asbab nínú àwọn okùnfà ńláńlá ni alladhi yahsulu bihi al-matlub onímọ̀ ń jẹ́ kéèyàn orí nǹkan tí yẹn ń fẹ́ wa yandafi'u bihi al-maqru kódà aburú tó bá fẹ́ ṣẹlẹ̀ síyàn tí yẹn bá gbára lé tí nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ ọlọ́run mọ bí ó ṣe bá yẹn dá walakin at tawakkul wọ́n ní tó wá tawakkul tó dáa jù ìbára lọ́lọ́run tó dáa jù rukun ilal asbab kí ọmọ dìpẹ́ndì lé àwọn ìgbésẹ̀ àwọn okùnfà rẹ tó fọ̀yẹ̀kúnù hálù kọlùbì kìyàmù bìlá lábìhà kọjá pé ọkàn rẹ odú tó lọ́hun àmọ́ wà hálù bàdánì hì kìyàmù bìhà àmọ́ ara rẹ kó gbára kó máa ṣe iṣẹ́ pé á ah, ẹni yìí ń gbìyànjú àmẹ́mí rẹ kó gbára lọ́lọ́hun so bí ní láì tààlà màá sí ojú òpó kalẹ̀ fún àwọn tí a bá ní ìbéèrè ẹ̀rí pé mi máa ń sọ máa kì mí pé ẹ agbádùn yín ní kankan ẹ tán ní mọ́tànmí mọ́tànmí ẹ̀tàn ni agbádùn yín ah agbádùn yín púpọ̀ ah wàláhì ẹsẹ̀ irọ́ irọ́ ẹ̀tànjẹ́ ogun náà lájọ gbénú ẹ̀tànjẹ́ ẹ̀hún àjọ gbébẹ̀ ni àjọ mọ́ra wa ni ah, wa wọ́n ní bèrè ní ẹ̀dákun kí ni ìdájọ́ eléyìí tí ọba kẹsàn-án nínú Islam ọmọ ìyá ọmọ ìyá ọmọ bàbá ọwọ́ fún ọmọ náà lóyún ẹ̀hún pé ọmọ yẹn ọmọ yẹn sẹ́wọ̀n kó ti dán ọmọ àlè báyìí. bẹ́ẹ̀ ni ọmọ zina ni bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ọmọ zina tó tún wá jẹ́ yẹn wọ́n á láwọn fẹ́ kú. Ah. wọ́n á ní tí wọ́n lè kó ni àbí wọ́n kọ́kọ́ lè so igi kí wọ́n kọ́kọ́ sí wọn kọ́kọ́ sí òun náà ni. naam ẹ ṣeun gan jazakumullahu khairan so ìbéèrè tí oníbèrè béèrè òun náà ni ẹni tí wọ́n ṣo tó fi fún ra wọn ní oyún tí ọmọ yẹn ọmọ ìzìnà ni àmọ́ kò ní ká má kò wọ́n kò wọ́n kò ọmọ wọn ló ṣe ẹ̀ṣẹ̀ àwọn òbí rẹ̀ ni wọ́n lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ tọ́tọ́ yẹ kí wọ́n ṣe fún ọmọ wọn kò wọ́n pẹ̀lú wọn sọ lórúkọ so wọ́n parí kò so Allahu a'lam naam òun náà ni pé alimami ibn Qayyim ó ní pé ká gbára lé ọlọ́run asalaamu alaykum. wa aleykum asalaam. ẹ̀rọ sars mo ní ìbéèrè ibi méjì kan ni. ẹ̀rọ kan mùsùlùmí tí a mọ̀ pé mùsùlùmí ni dákun kí ni àwọn ẹni tí ó lè pé sí i lára tó yá sí pé èèyàn lè sálámọ̀ sí i. èyí nìyẹn àǹtẹ̀lẹ̀ kejì mùsùlùmí tá a mọ̀ pé mùsùlùmí ni tí wọ́n ń fẹnu yẹpẹ súnà nàbí sallallahu alaihi wasallam ẹ dákun kí ni ìdájọ́ rẹ̀ pé ẹni tí yẹn lè máa súnmọ́ ni ẹni tí yẹn lè jìnnà sí assalamu alaikum. sọlọ́n bá ṣan àwọn olùgbọ́ mi yìí ní ẹ̀sán olóore bí ní láì tààlà prógráàmù yìí kọ́lọ́mù bá kí ó bá wa ṣe eh, àlékún ìrànlọ́wọ́ so tí àwa náà bá tún lè ṣe onígbọ̀wọ́ rẹ̀ kó fi lè máa lọ bẹ́ẹ̀ so inshallah ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ pé odidi ọ̀rọ̀ ni wọ́n ní kí ni èèyàn lè ṣe tí ó jẹ́ mùsùlùmí tá a fi ní sálámà sí odidi ọ̀rọ̀ tó pọ̀ gan ni so ìyẹn ni pé ó ní ṣe kí wọ́n sọ̀rọ̀ nípa ṣírkì ó ní ṣe ká sọ̀rọ̀ nípa kúfù ó ní ṣe ká sọ̀rọ̀ nípa bẹ́dà ó ní ṣe ká sọ̀rọ̀ nípa nifakul akbar ó dò ní ṣe ká sọ̀rọ̀ nípa sihir gbogbo àwọn nǹkan yẹn gbà tí a bá yàn nàna rẹ̀ náà lámàmà tó káwá nípa ẹnìkan ṣe gbogbo àwọn nǹkan tí mo kà kalẹ̀ yìí tó ń ṣe mo kà kalẹ̀ yìí sùúrù ẹni yẹn kó tó di pé kò ó ní àwọn ìgbésẹ̀ tí ó wà lórí ẹ̀ sórí ẹni yẹn ṣó máa ipe tó ń ṣe yọ ọ̀dà lẹ́yìn náà sí sálámà rẹ tó bá sálámà sí mọ́ sí yóò fún un ìyẹn ni pé hajiru náà ń pè yẹn so hajiru so ó wà nínú ẹ̀sìn àmọ́ ó ní mọ̀ràn ẹ̀tù maslaha ìyẹn gbọ́dọ̀ ó pé ṣó máa àbí oníṣàǹfààní dé síbẹ̀ náà bíi ìdínlá ìtàlá so àmọ́rú ẹni yẹn bóyá tá a bá kú lẹ́yìn ètò kẹ́ni yẹn ó pè mí kí n fi rí àlàyé yẹn ṣe fún dáadáa bí kí n fi gbọ́ nǹkan tó bá fẹ́ sọ nípa ẹni tí wọ́n fẹ́ sọ fún ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni nípa ipe wọn ní ah mo ti mo ti fò làákàyè mi so bóyá tí n bá tún padà wá sí. naam ìbéèrè tí mo béèrè ẹ dí wa dáhùn. naam kí nìyẹn mo ní kí ni ìdájọ́ fún ẹni tó ṣe sìná tó tún wá dúlé pé òun ó kó ma. mo ti dá yín lóhùn mo ní ó gbẹ̀ṣẹ̀ tó ti yé báwọn àmọ́ kò ní yín ò ní kó mọ́ kó ọmọ rẹ̀ yín ò ní kó mọ́ kó ma tó ti yé báwọn ọmọ ò lẹ́ṣẹ̀ ẹ̀tọ́ ọmọ ni kán pẹran fún ẹ̀tọ́ ọmọ ni kí wọ́n fárí fún ní jẹ́ kó mọ nù wàhálà kan sọ̀wọ́ fìtínà ìkómọ dè kó mọ kéré ní jẹ́ kó mọ pẹran fún fáyẹrí fún ẹ̀sọ́ lórúkọ gbogbo ẹ̀tọ́ yẹn lọ́mọ yẹn ní so àwọn òbí ni wọ́n ṣe lọ́hùn àwọn òbí tí wọ́n ṣe sí náà àti ìyá àti bàbá wọn náà ṣe lọ́hùn tó wá pé ibi tí òfin ẹ̀sìn ti wà ní ọjọ́ àwọn búlálà tó wà lọ́hùn. ìbéèrè ẹlẹ́kìnrin tí mo béèrè tẹ rántí mo ní wípé mùsùlùmí tá a mọ̀ ní mùsùlùmí lọ́wọ́ dúró ń du kọ́mọ tako sínú ànábì sallallahu alaihi wasallam kí ni. mo ti gbọ́ so ẹni tí ó ń tako sínú ànábì sallallahu alaihi wasallam so irú ẹni yẹn ẹni tí wáyé pé ẹni tí yẹn mọ̀ pé ó lọ sí ilé ẹ̀kọ́ tó kéwú tó mọ̀ tó mọ̀ mọ̀ ń takò fún ọ̀nà ìtọ́lá tọ́lá ni irú ẹni yẹn náà ìyẹn náà gbọdọ̀ mọ takò òun náà padà ni ìyẹn gbọdọ̀ mọ takò òun náà padà ni títí yẹn báwọn ṣe lẹ́yìn náà irú ẹni sì ni ẹni tó pé yẹn mọ̀ fún gidigẹ́ kí wọ́n sì mọ̀ ṣọ́ àyàn lára fún un. naam salamu alaykum. wa aleykum salaam mo wá ní mí wọ́n so yìí wọ́n kọ́kọ́ bọ́ kò dẹ́ bá fẹ̀ tọ́ ọmọ kò sí Mm. Okay. No. so kan ṣe ẹ̀tọ́ ọmọ yẹn tó wá pọ́ bá wù láti kọmọ fẹ́ra wọn so awwaluhu nikah sifa wa akhiruhu nikah so wọ́n fi zina bẹ̀rẹ̀ ni wọ́n sì fi nikah àparí ẹ̀ kò sí tí ó burú níbẹ̀ na'am so òun ni pé ọ̀rọ̀ inṣàlá inṣàlá gbogbo àwa tí a láǹfààní láti gbọ́ra wa so bi'iznillahi ta'ala ẹ̀rí pé gbogbo nǹkan tí à ń ṣe lálàyé yìí nǹkan tí ó mú ìsìláàmù yẹn dúró náà là ń sọ. So so inshallah yẹn ni pé a tún wá gbìyànjú láti ṣàlàyé pé kí ni ń jẹ́ ẹbọ gan so kí ni ń jẹ́ kúfùrù gan so a fẹ́ kú síbẹ̀ láti máa ṣe àlàyé rẹ̀ fún àwọn èèyàn kó ba lè yé wa because àwùjọ tá a wà yìí àwọn èèyàn wọn ò sọ tó yẹ kán sọ fáwọn èèyàn o àwọn àfa àwọn òsàn tó ń sọ fún tó yẹ kán jí káwọn èèyàn mọ̀ wọn jí káwọn èèyàn mọ̀ náà ni mùsùlùmí ẹ wà ní pé wọn mùsùlùmí ń ṣẹbọ sọmọ tí ń jẹbọ ni mùsùlùmí ń ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run sọmọ tí ń jẹ́ kúfúrú ni kọ̀ máa kọ́dà ẹ̀sìn náà lẹ́lòmí ẹ bọ́n ẹ̀sìn lẹ́lòmí ń pè ẹ dákun ìgbà tí a bá gbé àdúrà tán ní kálọ̀ lẹ́sẹ̀ àdúrà nínú àdúrà tán ní àwọn ń ṣe tán ń pe ráúkà yá ìlú sádà bábílà sádà bàbá bílà kíní kankan ṣé ọlọ́run ní jẹ́ sádà bábílà sọ́lọ́ ní jẹ́ ráúkà yá ìlú sọ́lọ́ ní jẹ́ bẹ́ẹ̀ sòtún báyìí wọn ni àwòkà àwọn ràwáníyà ni sí ràwáníyà lọ́lọ́run tí yẹn máa ń pè ṣùgbọ́n àwọn nǹkan yẹn kò yí àwọn èèyàn so wọ́n rò pé kọ́ra ìbáàdà ni kọ́ra ìlú mi ọmọ pé hé níta bá lọ́rọ̀ bàbá wa hé yíní tí ọmọ ìjà lélẹ̀ nù so ó ti rò pé nǹkan tó dáa ni so wọ́n ní pé inshàlá tó bá tún di ní ọjọ́ mẹ́jọ a pàdé ara wa lórí ètò àdínú yusrun so abdulfatah sarumi so náà ni ó ń kí gbogbo wa tí a wà nílé bí asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.